بقية ساعة شاء من ليل أو نهار رواه الخمسة وصححه الترمذي وابن وابن حبان حديثه في أبو يسد بن عامر رضي الله عنه وجاء ذكر إذا بي اللي كنت سواد ń tọ́ka sí àkókò tí ọ̀tọ̀ ká kí wọn nínú rẹ̀. Àdéhùn tó síwájú èyí tí ń ṣe àdéhùn àdéhùn ìṣòkèrè ọ̀rẹ́ ìwà ọ̀rán. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣàlàyé àkókò méjì fún wa nínú àdéhùn yìí. Ilé tí kò tọ́ ìpè ká kí wọn nínú wa. Àwọn àkókò méjèèjì náà ni. lẹ́yìn ìran àṣùbà títí tó lọ fi yọ lẹ́yìn ìran àṣù títí tó lọ fi wọ̀. حديث في عقبة بن عامر رضي الله عنه وانطلق فيه أخوه متى منه أخوه متى منه ومن كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي إلى الجنة قال محمد صلى الله عليه وسلم أما قوم لا تكيم من أعطوك متى أعطوك متى كم بيت أنا صلى الله عليه وسلم قوم لا تكيم من وأن نحضر فيهن موتانا قسم قوم láti sin àwọn òkú wa nínú àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta tó kù wá àwọn òsín nínú àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta yìí. àwọn àkókò náà ni tọ́pù حين تطلع الشمس غازرة حتى ترتفع àsìkò tó ọ̀run yọ tó gbára àbọ̀lọ̀ kírun nígbà náà títí tó rùn fi yọ gbéra sókè àmọ́ bá ti ní ọlọ́wọ́ bá dáhùn àbọ̀lọ̀ kírun bẹ ilé ìdá púpọ̀ àkọ́kọ́ àti bọ̀lọ̀ sí òkú nígbà náà. àkókò kejì حين يقوم قائم الظهيرة حتى تزول الشمس iná nígbà tó ń bá wà tó bá wà látàrí àwòrán kírun títí tó ń fi yẹ dàrí àtìgbà tó ti wà látàrí àwòrán kírun àwòrán sí òkun bá náà títí tó fi yẹ dàrí. وحين تتضيق الشمس والغروب تسقطون من لم يأتوه kò sí bí àti wọ̀ tí ń wọ̀ lọ́wọ́ ẹ̀ kírun ẹ̀ sì gbọ́dọ̀ nígbà títí tí òun ò fi wọ̀. tí a bá wọ àdéhùn ẹ̀ka ètò síwájú àdéhùn mú àlékún àkókò mẹ́ta wá yàtọ̀ sí àkókò méjì tó ti síwájú adéhùn àwọn àkókò èyí tí kò tọ́ pípa kírun nínú wọn wọ́n jẹ́ àkókò márùn-ún torí tí a bá fi mẹ́ta tí a bá fi fún méjì àwọn olùkọ́ wọn ò márùn-ún. ṣùgbọ́n o á rí pé àkókò márùn-ún bẹ́ẹ̀ ni nípa kíkọ̀ fún yẹn láti kírun bẹ́ẹ̀ kọ́ nípa kíkọ̀ fúnni láti sìn ọ́. bẹ́ẹ̀ ni nípa pé nípa bíọ́lé pé àkókò mélòó ìnáwó àti ṣeré àsopọ̀ àgbọ̀dọ̀ kírun nínú wọn wàá fi méjì tó ti síwájú nínú hadith Abi Sa'id al-Khudri wàá fi kún ètò wá nínú hadith ọ̀pọ̀ ẹ̀rọ márùn tọ́lá fi méjì fi kún mẹ́ta ọ̀dùn márùn àkókò márùn ìníṣẹ̀rí àtọ́ka sí pé àwọ̀rọ̀ kírun nínú wọn. ṣùgbọ́n bí ẹ̀kọ́ tá a wí ó ní í ṣe pẹ̀lú sínsìn òkú gbígbókù ọ̀tàrí. gbígbókù ọ̀tàrí àwọn àkókò tí ọ̀tọ̀ ká gbókù ọ̀tàrí mẹ́ta lòun kò pé márùn. tàbí èdè ọ̀gbẹ̀rún àárín òun nìkan lọ́tọ̀ka sí àkókò tí àdìgbòkù ọ sàárè ó tilẹ̀ jẹ́ pé àlàyé ìgbàdá àtẹ̀lé kírun wà mbẹ́ àwọn amú àlàyé ìgbàdá àtẹ̀lé kírun tó wà mbẹ́ àfikún ètò wa nínú àdéhùn àbí sàárè dẹ̀nu kòtìrí ètò ti síwájú ọ̀rẹ́ ìlú àwọn ó fún wa ní àkókò márùn tí ọ̀dọ́ bá kírun nínú ẹ̀ ó wá sẹ́kọ̀ọ́ àkókò mẹ́ta tí ọ̀dọ́ bá gbókùn sí sàárè rẹ̀ nínú ẹ̀ عقبة بن عامر رضي الله عنه طب ثبات مبايع أتمة pípé àkókò tí ọ̀tọ̀ kákìrún nínú wọn ọjọ́ márùn. ṣùgbọ́n ṣé bá ń wo حديث أبي سعيد الخدري تسواج رضي الله عنه سبقه حديث عقبة بن عامر يجي قبان غير أهل الكتب أبي سعيد وقبل صلاة صلاة هي هو نكرة نكرة nínú ọ̀rọ̀ tí ọtọ́ka sí lílé nǹkan dà ètò túmọ̀ sí pé gbogbo òun kò sí ìrùn kan tọ́tọ́ kúkà kí lẹ́yìn ìrùn àṣùbà títí tó rùn sí ti bọ́ yọ. gẹ́gẹ́ bí sí na kan tọ́tọ́ kúkà lẹ́yìn àṣù títí tó ṣùgbọ́n bá wo àdéhùn ìrọ̀pọ̀ kíkọ̀ fún mi láti kírun rẹ̀ wá bẹ́ẹ̀ láwòrán mẹsẹ láwòrán mẹsẹ níṣẹ yàrá hánà alùsọlù yẹn yẹn wọn máa ń kọ fún wa láti kí ọ̀run nínú wa láti kí ọ̀run nínú wa láti tì mà nínú òfin wípé iṣẹ́ tiẹ̀ kò ní ọ̀run mọ́. yàtọ̀ sí ntọ́ wa ní ma nínú àdéhùn alákòókò ẹ̀mẹ́ yẹn ọ̀nù láwọn sọ̀rọ̀ à ìṣẹ́nu kan tọ́tọ́ pínpín ọ̀ tó ṣùgbọ́n an nusalliya yanhana an nusalliya nusalliya bẹ́ẹ̀ lábẹ́ òfin àgbẹ̀yìn tó. ìtumọ̀ rẹ̀ náà ní kí wọ́n máa kọ̀ fún wa láti kí ìrún gbogbo ní wọ́n ti ń pè ní ìrún fún náà wọlé mọ́tò tọ́ ìjọba bá rí bẹ́ẹ̀ ṣé gbogbo ọ̀run náà là lè kí láwọn àkókò máa rà wọ́n ṣé ìmáa ń ṣe gbèsè ìrún sórí òkè àbí òlè òlè òkè àjẹ́ pé wọ́n máa kọ̀ fún wa láti kí ọ̀run láwọn àkókò tí ń bọ̀ yìí lópin ìgbà tó ìgbà ti dé àrùn tá a jẹ́ kìnnì tá a jẹ́ kìnnì rẹ̀ kọ́ máa fi tàbí ìyẹn kẹ̀kẹ́ wọ́ òtú gbèsè rẹ̀ tọmọ sanra rẹ̀ jẹ́ títí tí kú ìpalẹ̀ rẹ̀ máa. torí hadith sáà ní sọ̀rọ̀ láàrin àrùsọ̀lá ti sọ yìí ما أبو هريرة عن أبي أبي سعيد الخدري فمن نسي صلاة أو نام عنها فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك يبي ما مسلم في ذلك يوم الجمعة بابي ورنون مكيون أبي بابي ويأكيون يعني كيا سبعة مكيون lórí kò sí ní ọkọ̀ ìtẹ̀rẹ̀ àyàfi kó tètè kí ọ. eléyìí túmọ̀ sí pé nígbà tó bá rántí kókì kò bá àtọ́kàn nínú àkókò tó ní àwọ̀rọ̀ kí ọ̀nà. tẹ̀lé yóò fi hàn wá bẹ́ẹ̀ ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fi rán sílé o ẹni tó dẹ̀ bèsè irun sígbà tí ó lè ṣe tí ó lè sàn sí ọ. bákan náà àlàyé túnbọ̀ ìrẹ́ bí rákà méjì tá a máa fi lẹ́yìn kọ̀ wá kò sígbà tó lè jì gbogbo ìgbà tó bá ti kọ̀ wá lẹ́yìn kọ̀ wá kò lè ṣe kí kò lè fi rákà méjì kọ̀ wá. so ó túmọ̀ sí pé ìrànlọ́wọ́ tí wọ́n kọ̀ fún wa láti ké ó ní í ṣe pẹ̀lú nábìlà mọ̀tòlá nábìlà lásán sẹ́yìn kìí ṣe pé ó jẹ́ ìmọ̀ ọ̀ràn yẹn náfìlà lásán sí èsì pé bóyá ọ̀kan nínú àwọn náfìlà tó lákòókò ilé ìlọ́dọ̀ sí lákòókò. lásán láti ẹ̀kọ́ ló sọ yẹn jẹ́lẹ́ ìlọ́dọ̀ láti kẹ́kọ̀ọ́ báyìí. kò tún kárí sẹ́ni tí ò kíra kàdá àfẹ́tọ̀ ẹni tí ó kí ọkà dá alifẹ́jọ tó a tó kí alifẹ́jọ àtọ́ alifẹ́jọ tó kí àtúbà òun lè dìde sán padà lẹ́yìn ọ̀rọ̀ àtúbà nítorí àbí ètò wa nínú mùsùlùmí lè náà ní ahmed rahimahullah ta'ala máa lọ sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà ìkírun ìkírun àtúbà wọn á rí bẹ́ẹ̀ ká dìde lóde ìkírun òṣùbà wọn á dúró jù ètò ìparí kí ni wọn tó kí wọn tó wọn bá wa kí wọn ní bẹ́ẹ̀ ọkà àti àlùfẹdù èyí tí àwọn kíkà tó kí àtúbà ní wọn ò rí kí tàbí kí àtúbà náà ló wà ní àfààní ẹnlẹ sọlá ọsẹlẹ ọsẹ kó táyà ilé ẹgbẹ́ àwọn akẹgbẹ́ ẹ bá jẹ ọkà àti àlùfẹdù ọ̀rọ̀ ọ̀fun láti san padà lẹ́yìn ọ̀rọ̀ àṣùbà pẹ̀lú àwọn ìjọba yẹn. ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn ọ̀dọ́ tó ń gbẹ́rùn lẹ́sẹ̀ ń gbìyànjú láti fi nǹkan gbọ́ yé ti ṣe wà ó. tó ṣe pé sọ̀rọ̀ wérọ̀ kọsẹlẹ láàrin àtẹlómi nínú àtẹlẹ kẹ́kọ̀ọ́ nípa ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ìkẹta nínú ẹsẹ̀ gẹ́gẹ́ bí rakata alifajiri tasọ yìí lẹ́yìn ìrìn àṣùbà gẹ́gẹ́ bí takata ètò nínú àwọn àyè tí lè má mùsùlùmí dákẹ́ nínú ọ̀rọ̀ wọ́n ti gbórí nínú ìdánilẹ́kọ̀ọ́ wípé gẹ́gẹ́ bí àti ìta sọ ní wípé nínú mọ́sálí lè máa máa hàn ẹnìkan ìkìlọ̀ kàtà lọ́dún ìkàtà ó ti gbọ́ nípa pé kàkàtà wọn lè fi sọ̀rọ̀ bá àbùsùn lọ ẹ̀ náà àyíká tó fi mọ̀ ń dákẹ́ ẹ̀ náà ìgbà tó sọ pé wọ́n á àyè méjì táwọn lè fi máa dákẹ́ ẹnìkan ọ̀rọ̀ lọ́jọ́ kó mẹ́ta ló sọ bí ẹ̀ lọ́dọ̀ tó dájú méjì. pẹ̀lú wọn kọ́ ẹ́ so àkókò yẹn máa ń pẹ́ sùn kí ẹ̀ lè fi ṣe wà ọ̀nà kó lè bá yí èsì ọ̀dà nínú tó yàn ti padà kí ẹ̀ wà àwọn aláǹfààní náà ṣe kí ni àti pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀dọ̀ láàrin àti àbí fàǹfà. lèmọ́dá nítorí pé ó ti máa kó báyìí àtúbọ̀ téèyàn jẹ́ àtàyé èèyàn tó náà ti àwọn akọ́mọ nípa ẹ̀sìn Islam lórí pàmpá nítorí àríyá ti yàn ẹ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ àrẹ ẹlòmíì sẹ́yìn ìwé ọkọ̀ ọ̀sẹ̀lá ẹ̀rọ kan gẹ́gẹ́ bí mà ìgbà tí wọ́n bá wá débi tí wọ́n ti fẹ́ kékalẹ̀ wọ́n máa ń kékalẹ̀ gẹ́gẹ́ bí ọtọ́rìtì. ọmọ wa kọ̀ lẹ́nu gbogbo àwọn ẹni tí ọba ti sọ orí tọ́fẹ́ sọ. ẹ sì máa ń gbé nínú tọ́mì yẹn kó ìrora nínú ẹ̀ condemnation. kọ́lá kọ́lẹ́ bá ti lò sí ọgọ́rọ̀ mọ̀ràn tó ti ṣe kí ló ti fi kalẹ̀ náà. àwọn asọ̀rọ̀ pàdé kọ̀gọ́rọ̀ wa fa sọ ìpè àti èsì máa máa máa dòdò lọ́wọ́. wàá lọ àpọ̀ nítorí pé àwọn ọ̀gá náà wà lọ́wọ́ ẹ̀rẹ́ ẹ̀ náà lọ́wọ́ ẹ̀ fà táyì lọ́lọ́mà ìrìnàjò mùsùlùmí àwọn ọ̀gá tó ní kàn wọ́n ní mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ìjọba ń bẹ kúrò wọn lọ́dọ̀ tẹ̀ wá àbẹ̀sílẹ̀ wá àbẹ̀sílẹ̀ fọmùsílẹ̀ fọmùsílẹ̀ gbogbo ẹ̀ láti náà ta lọ́wọ́ àlẹ́ so ní wọn á gbé àwọn ọlọ́wọ́ àti mùsùlùmí lè má máa ń bọ̀ kí ni jẹ́ mùsùlùmí ń bọ̀ lọ́wọ́ nítorí pé wọ́n yá òun náà kò tiẹ̀ lára rẹ̀ rí láyé ètò àpàwádà àwọn àpàwọ̀ fẹ́ rí àdéhùn tó ẹ̀ máa bọ̀rọ̀ ẹ̀ máa bẹ̀rẹ̀ àkókò lọ. Àdéhùn ìta sọ pé lè ké ọ̀gá sáà lọ́dún mẹ́lẹ̀ ọ̀gbọ́n lórí àdéhùn. Lórí àdéhùn báwo kọ́ sọ́nù àwọn tó bá wọn kan àwọn ọkọ nígbà tó lè máa lọ sí yẹn yóò ti ṣe ẹsẹ̀ bí mú yóò ti dandan pé tí wọ́n dá gbọ́ ipa máa kọ̀ṣù rẹ̀ kó fi ṣe wà tí wọ́n á kó ti gbọ́ ìtọ́jú ọ̀ràn yẹn àtẹnudọ́ ọ̀ràn yẹn tó sọ àbí òye wọn lọ́wọ́ àgbéyàn lọ́rùn àtẹ lọ́kọ́ lọ́dẹ lè ṣiṣẹ́ wà kọ́ lọ́ọ́ yé mi padà sí dáadáa. àgbẹ̀ ẹ̀dàkùn mùsùlùmí mẹ́wàá náà péjì wo ni à à péjì wo báwo mùjẹ̀lẹ̀dẹ̀ nítorí wọ́n ti tàkìkì rẹ̀ ó fi fifty volumes àwọn àti péjì wo sẹ́wọ̀n pé wọ́n lòlùkọ́ péjì wo lọ́ọ̀ ẹ̀kọ́ yìí gbogbo àgbà yìí táǹtọ́ kàkiri ẹ̀yẹ ẹ̀kọ́ mọ̀ tẹ̀lé ti fi wà ẹ̀kọ́ ìmọ̀ pẹ̀lú àtúntúnra ẹ̀ ṣe tẹ̀sí fi tẹ́ni tó náà bàbá fẹ́ ṣe yìí ti fi kọ́ fẹ́ fi superiority rẹ̀ hàn mo fẹ́ fẹ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti ní ọ̀fẹ́ gbà mí rẹ̀ lónìí ìgbésẹ̀ tó ń bẹ̀. ẹ̀yìn kan wọ́n ti lọ sí bàbá gẹ́gẹ́ ní kàtàkàtà kan wà nínú ọ̀rọ̀. àwọn ajá dúró yàtí ti kàkàtà jẹ abẹ́rẹ́ tó náà wà jẹ dákun ẹ kàkàtà jẹ jẹ àbúlá àdìlẹ̀ fún ó sì ti tó ìwà tó kọ́kọ́ àwọn mọ́tòlẹ̀ ní mẹ́rin àná ó sì ti tó wà lórí àdéhùn kàkàtà ìgbẹ́nu bọ̀kárí ìgbẹ́nu mọ́tòlẹ̀ ó ti tó ọmọ ọba àdéhùn kan àwọn ọlọ́mọ ibi tó wà ẹgbẹ́ wàhálà kan fún ọ bọ̀tí lọ́sàn àwọn tó nímọ̀ fún ọkẹ́ tó ṣe wàhálà ìdílé nìyọ rẹ̀ àwọn tó gbogbo àwọn kájọ àwọn mọ̀tò wọn àwọn àkùnrin wọn máa tẹ̀lé wọn kí ló dùn ìwọ ọlọ́nà ọ̀ràn lọ àti àgbọ̀ tẹ̀bà ìwọ olùkọ́ tó tó àwọn gbogbo gbé wọ́n ti gbé tí tó ní wọ́n bọ́ ọlọ́run gbogbo agbọn ní dákìrì àwọn kọ́mọ̀ kéde kí n torí pé a kà fà nítorí kálíbà àwọn èèyàn nítorí kálíbà àti ìfìtì ẹ̀mí kàkékè. lẹ́yìn náà tí ọ̀gá ti gbọ́ tó láti mọ̀ tó ṣe wà kìí ṣe dandan ní kápọ̀ ní sẹ̀rọ̀ lọ́sì torí pé àìsàn láìsẹ̀ láti ṣàlàyé tó ọlọ́run bá gbẹ́bí lọ́sọ̀ tọ́mẹ́ ṣáà pẹ̀lú omi. ومن شاء فليكفر ẹtùbáwò kọlọ lọlọ ké bí ọ̀rọ̀ kẹtẹ sọ ẹnì kan máa ní kò rí bẹ́ẹ̀ nígbà tó ti mọ nǹkan mi tó fi lọ pàdé ọlọ kí ni wàá lọ àbí kàmpéèn làwọn àti yìí ti kàmpéèn dáwọn àmọ́ tí a sì mọ ikú lọ dájú tó ń gbé àtàmì ìrìnàjò ikú òun rẹ òun náà ń bẹ tá a sì máa ṣùgbọ́n àti wọn ní àwọn ẹni tí wọ́n sọ àtùmọ̀ kọ́kọ́ múnádókò tó múnádókò kò ní ìdìbò àti wọn báwọn kan tó báwọn kan tó lọ alábẹ́ dọ́gbọ́rọ̀ rẹ lù àbá àkẹ́kọ̀ọ́ sí lọ. àìsàn tó akẹ́kọ̀ọ́ táwọn kọ́ ilẹ̀ kọ́ bá nípa nípa àkẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ tó wà tá lọ fún jáde lórí àtẹ̀lẹ́ kẹtàlá àwọn anìlá nǹkan púpọ̀ ń jẹ́ ìdẹ́lúkẹ́ ẹ̀ka tó sọ́bà ẹ̀ka tó dá ló ẹ̀ka tó dá ló ẹ̀ka tó sọ́bà ẹ̀ka tó sọ́bà ẹ̀ka tó dá ló tó àdéhùn òdìdí ìkíná ń jẹ́ tó because àwọn akẹ́kọ̀ọ́ ẹni fẹ́ specialize à ń kẹ́kọ̀ọ́ ẹni tó fẹ́ gbẹ́sìn yìí tí ó mà sí lọ tó nítorí ìdílé ìdáyìí ẹ̀rí nítorí àǹfààní ara rẹ̀ àti kó lè bá fi sẹ́lẹ̀ mí láǹfààní kí ẹsẹ̀ nítorí àríyànjiyàn. tó bá kó bá yín mà jẹ́nẹ́rálì ìgbàsẹ́nìkan kọ̀ọ̀rọ̀ mẹ́rin wà kó ní ìjẹ́ ìgbàsẹ́nì kọ̀ọ̀rọ̀ wọn wà nù sẹ́lẹ̀ náà wà nù afẹ́rí báyìí tó yé wa màtó tó kó fẹ́ẹ́rì tó tó fi di tó lè kọ̀ọ̀rọ̀ afúlàn tí wọ́n ti rí bí àwọn ọmọ ti rí bí àtúntò bá rí mélòó ló ti gbàgbọ́ àrùbáwọn ànàwárí yẹn gbé wájú ẹ̀ òpin ló lọ́gbà gbọ́ bẹ́ẹ̀ mélòó ti ti gbé wà wú bẹ́ẹ̀ lágbára bí ọ̀nà máa ń lọ lọ. olùkọ́ yìí àwọn tó láti rí gbọ́ kọlọ tiẹ̀ náà wọ́n wà dàpé dàbí gàárì tó àfẹ́rí bí wá kékeré wọn kékeré àti sọ ó ọ àdúgbò kọlọ kó ọ bẹ́ẹ̀ lọ́n kó tó ọ stress the need láti máa gbé ìlọ bẹ́ẹ̀lì wa bẹ́ẹ̀lì wa máa tó bá jẹ́ pé èèyàn máa fi láàrẹ̀ ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ á wàhálà yọ ọmọ ti pọ̀ jù láyé yìí o bá a bọ̀ dáadáa àwọn akọ́kọ́ àjáde bọ̀ ọ̀rọ̀ fẹ́ sọ lánàá fẹ́ rí tìrà tẹ̀lé ká àwọn fẹ́ fi lè ta àbẹ̀rẹ̀ lẹ́ẹ̀ta lórí fóònù àfẹ́ rí tìrà tẹ̀lé ká lọ́wọ́ kó wàhálà ìdùnnú ọ̀fẹ́ kọ́ àwọn olè torí pé ń bẹ́ẹ̀ nù tàbí ìwà bíọ́lé ìtọ́jú wáyà nù orí tìtìrọ̀ gún tọ̀ kárí o ti mọ̀rọ̀ kan jáde. tí gbogbo ẹ̀ náà bá wà mọ̀ pé lọ́nà pé kalẹ̀ sọ̀rọ̀ àdélé àtúmọ̀lé àtúmọ̀lé àtúnṣomọ̀lé àtúnṣomọ̀ lọ́gbà lọ́rọ̀ ta sọ. Ah, àlàkùnà ìyẹn bá ti kẹ́kọ̀ọ́ ká kò tó gbọdọ̀ pọ̀. òfin ẹgbẹ́ àdéhùn àkókò wà wọlé tó. tí wàá tó wọlé tó náà sí ìjáde òní ni

wọ́n ní kí ló fà àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta tó wá náà dé kù náà ní ká ló fi hàn nínú wọn káàtì máa gbé òòlù sínú sáré lọ. wọ́n ní àkókò àkókò tó rùn yọ àkókò yẹn àwọn ẹni tí wọ́n ń sin ọ̀rọ̀ àkókò náà ni wọ́n máa ń forí balẹ̀ fún ọ̀rọ̀ ìgbà tí òun bá ti yọ àṣekáàrin máa lọ dúró níwájú òun gàgà yóò wá fi ìwo rẹ̀ méjèèjì yóò jẹ́ kí wọ́n wà ní ibi tó ń lọ ti wà láàrin ìwo méjèèjì o yóò dúró débi rẹ̀ ìgbà tí àwọn tí wọ́n bọ́ wọ́n sìn wọ́n bọ̀ wọ́n sìn ọ̀ táwọn forí kalẹ̀ fóònù àṣekáàrin wà lónà pé yẹ gbogbo ayé ló ń forí kalẹ̀ fóònù. ẹ ti mọ̀ pé òsì láti kí ọ̀tẹ́ náà ti tẹ̀ tẹ̀lé tẹ̀ tẹ̀lé torí kárì. ṣé iná ọlọ́ba àwọn àjọ àwọn tí ń bọ̀ nígbà tí wọ́n torí kárì fóònù láti dáná ibi ká fún gbogbo wọn ti àná ìsọ̀rọ̀ bá aṣọ ìdàgbẹ́ fi hàn bá. nínú òfin tọ́kẹ̀ tó gbòòrò àwọn wa sí àwọn kékeré agbọ́dọ̀ kúrò agbọ́dọ̀ sùn torí rẹ̀ agbọ́dọ̀ forí kalẹ̀ ńgbà àyàfi tó bá yẹ pa kékeré tó bá yẹ pa kékeré ìrún. ẹnìkan ni ọlọ́run ọ̀rá ni yẹn tó bẹ́ẹ̀ ni ọlọ́run ti rí bá mi ti sọ́kọ̀ ọ̀rọ̀ kí ọ nígbà tó. àníyàn rẹ̀ láwọ̀ á lò àbá nàbí lọ́gbọ̀dọ̀ kírun gbà náà ànábì lọ́gbọ̀dọ̀ kírun gbà bákan náà wọ́n ní àsìkò tí òun wà látàrí wọ́n ní tó fà á ní pé àsìkò tó wà látàrí òun máa mú kankan mímú kankan kan rẹ̀ yẹn ìgbóná jahannama torí rẹ̀ rahmatan bil umma torí ìgbẹ́ sọ̀rọ̀ ní sùjọ́ yìí wọ́n lè lọ́ọ́ kí wọ́n gbà láti kò sí jahannama ti ń gbóná títí tó ọ̀nà fi yẹ tàbí tó bá ti yẹ tàbí tẹ̀lé kí ọ̀. bákan náà ìgbà tó ń mú ọ àwọn ẹni tí ń bọ̀ ọ̀ wọ́n tún máa forí kalẹ̀ fún ẹni tí wọ́n ní ìjọsìn òfò ẹ̀ẹ̀mejì lójúmọ́ ìgbà tó ń yọ àti ìgbà tó ń wọ̀. gbogbo ìgbà tó àti ilé tí wọ́n wọ̀ ṣe ká lọ́rọ̀ rẹ̀ láti fi sàmì pé òun ni wọ́n forí kalẹ̀ fún tó ilé ara sábàbí tó mú kánà sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ọkọ àwọn àmà sábàbí àmà kápá àmà àdéhùn iná fúnra rẹ̀ kọ sábàbí ọwọ́ pàdé kìí ti ń bẹ òṣètò láti kọ fún wa láti máa kírun náà àkókò tí wọn kà sílẹ̀ fún wa yìí. والحكم الثاني هل إذا ذكرت جسوا جي من عديدي كن إذا ذكرت جنا إذا ذكرت جسوا جي من ẹdín gbogbo àkókò tó ń yẹn sígbà tí ká gbogbo ìdìbò máa ìgbà tó ń bá pàtàkì ìgbà tó rọrùn yọ ìgbà tó ti gbé lókè ìṣẹ́jú márùn ìgbà tó rọrùn wà látàrí ìgbà tó ti yẹ tàrí ìṣẹ́jú márùn ìgbà tó rọrùn wọ̀ tí ó fi wọ̀ tán gbogbo ìṣẹ́jú márùn tó gbogbo eléyìí náà ti di ní sùn táwọn kan lù tó àwọn akókò yẹn ló ti rí náà lọ́kọ̀ àwọn ní àgbọ̀rọ̀ gbogbo àti sáré tọ́ wọ́n ní ìdájọ́ kejì tó wá nínú àdéhùn ọ̀pọ̀ ẹ̀rù màámi yàtọ̀ sí mákìrún lẹ́yìn àgbà títí tó rọ̀ fi yọ mákìrún lẹ́yìn àṣù tó rọ̀ fi wọ̀ pé tẹ̀lé márùn nínú ìpẹ́ o ẹ̀wà tẹ̀lé kí àtúbà tẹ̀ ẹ̀wà tó rùn tó yọ ẹ̀wà tẹ̀lé kí àtúbà tẹ̀ ẹ̀wà tó rùn tó wọ̀ lẹ́yìn yàtọ̀ tó ẹ wá wo ìdájọ́ kejì nínú ابن حجر هو الفرقة والحكم الثاني عند الشافعي من حديث أبي هريرة بسند ضعيف ولد جوكيج توان حديث عقبة بن عامر في أماكن هنا تقول بابا الأتاي يقول لك الله نقول الإمام الشافعي الإمام الشافعي يقول لك ما أنت يمكن مسند الشافعي مسند الإمام الشافعي ما أكثر تفكيره من جرد حديث تسوى عن بيع وضلالة الإمام مالك رحمه الله تعالى سو إنه مسند الإمام الشافعي رحمه الله تعالى àwọn gba àdéhùn kan wá tó dá lórí ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó wá nínú àdéhùn ọgbà ẹ̀mọ̀ ààrẹ wípé ẹ̀gbọ́dọ̀ kírun ní ìgbà tí òun wà ní àtàlẹ́ so adéke wá bẹ látọ̀dọ̀ àbúrò rẹ wọ́dà ṣùgbọ́n àdékùn wà bẹ. ilá yàwó màlúùmù wà àyàfi níjọ jùlọ. ẹ ẹ gbọ́dọ̀ kírun nígbà tó ń wà látàrí àyàfi lọ́jọ́ ìjùmọ̀ bọ́tọ́jọ́ ìkú ẹ gbọ́dọ̀ síbẹ̀. ṣùgbọ́n wọ́n níbi sádà ní bàáyì ọ̀nà tó gbà wá jẹ ọ̀nà tó gbà wá ọ̀lẹ́ so àdìsí ètò ọlọ́wà lọ́sọ̀ fún ọmọ ṣẹ́fẹ̀rẹ́ yìí fún ọlọ́wà tó gbà wá lẹ̀ wọ́n ní irú rẹ̀ tó gbà nínú súnà ti àbìdàwó láti ọ̀dọ̀ àbìpàdáyà wọ́n ti sọ pé ọ̀nà àbìdàwó pàdáyà yìí náà lẹ̀ ṣùgbọ́n ọ̀lẹ́ tó bá kí ọ̀lẹ́ lẹ́yìn wọ́n lè di alágbára so lọ́dọ̀ àwọn akọ́ta náà olùmọ̀ wọn nígbà tí wọ́n fúnra wọn wọn lágbára àlejòfẹ́ so wọ́n ti sọ pé nínú tuntun fún àwọn ìgbà ọ̀rọ̀ méjèèjì lágbára nípa pé àdéhìí ní kọ̀ọ̀kọ̀ fẹ̀fẹ̀ rí lẹ̀ ṣùgbọ́n àwọn àtẹ̀lẹ́ wà tó kin lẹ́yìn tí fi hàn pé ó ṣe ṣe káde ti kan bí rẹ̀ ti fẹ̀fẹ̀ rí àmọ́ àwòrán. òní báwọn sábẹ́ wọn á máa yẹ lẹ́sílà ní ọjọ́ jimá kọ́pìlẹ̀ ìdáwà nígbà tó ń wà látàrí wọn máa yẹ lẹ́sílà ọjọ́ jimá. á ti jimá nígbà wọn sàbẹ̀ náà lọ́gbà tí má kírun nígbà tó ń wà látàrí wa títí tí ó fi yẹ tàrí kọ́nà máa láti sọ̀rọ̀ wá àwọn àdéhùn tí wọ́n ní àyàfi lọ́jọ́ jímọ̀ ojúmọ̀ wọn ní bó tilẹ̀ jẹ́ pọ́nà tí gbogbo ni wọ́n gbà lọ́jọ́ tí wọ́n kọ́ lálẹ́. ẹni mo iná tó ń bíbá ẹ̀ kí tó yẹ o ìdájí tuntun wọn tọ́ka sí tọ́ka sí yíyan náà ọjọ́ نافلة تحية المسجد نافلة مطلقة بكي يكون مفكرة عمي فولو مفكرة عمي فولو tótó di kí wọn kí dìmà àsìkò tó dìmà ti láti sí ọwọ tó bí aago méjìlá aago méjìlá kó dà tuntun márùn òòrùn tí yẹta yóò wà látàrí ìgbà náà ìlọ bẹ̀rẹ̀ sí yẹn náà fìlà yẹn nítorí wọn sọ ní níbi bí àìsè tètè kí lè má mú àbẹ́yẹn ìjẹ̀má kẹ̀kí jìmọ̀ pẹ̀lú fóònù tó yẹ tàbí. tó tí wọn láti fi tọ́ka sí ní wọn ti láwọn tàbí máa ti bẹ́ẹ̀ lọ́jọ́ jìmọ̀ tí wọn ti fóònù tó yẹ tàbí wọn á máa yàn náà fìlà. lẹ́yìn rẹ̀ àwọn ọmọ adé ti dùn bẹ́ẹ̀ ìdùnnú ọkàn wọn lè ọ̀dọ̀ àwọn ونبي محمد صلى الله عليه وسلم ويا بني عبد مناف لا تمنعوا أحدا طاف بهذا البيت وصلى أية ساعة شاء من ليل أو نهار رواه خمسة وصححه الترمذي وابن حبان wọn ní sọ̀rọ̀ wà sọ̀rọ̀ ó fi àwọn bànú àbdìmọ̀nà kíkí wọn ò gbọdọ̀ ọ̀fẹ́ nìkan ẹnikẹ́ni tó bá ti lè fi fọwọ́ àfòlùwé ọlọ́run káàrẹ̀ wọn ò gbọdọ̀ fọ fún pé ìgbàkigbà tó bá wúyà kó ṣe fọwọ́ àfòlùwé ọlọ́run ìgbàkigbà tó bá ṣe láti yẹn náà fi là ẹ̀ lọ́rọ̀ ṣe tàbíyèdè rẹ̀ náà pẹ̀lú rẹ̀ kàdá àtọ̀ wa gbogbo gbàtọ́ wà wọ̀ láti kírun gbogbo gbàtọ́ wà wọ̀ láti kírun wa tọ́lá tàbí dá ikú èdè kàába ẹ̀ lọ́kọ̀ sọ̀tẹ́lẹ̀ yìí wọ́n fi hàn pé ẹ̀ gbọ́dọ̀ kírun náà àkókò kan báyìí àyàfi ní kààbọ̀ sọ̀wọ́n náà gbọ́dọ̀ kọ̀ fún ẹnikẹ́ni tó bá ti tọ̀ wá fún lẹ́yìn tó bá ti kí ọ̀rọ̀ ní àkókò yòówù ó lè jẹ́ lóru tàbí ní ọ̀sán. tó lè gbìn àwọn agbé ọ̀rọ̀ tó mẹ́ta kọ́ ẹ̀yàtọ̀. bákan náà àwọn ìgbà wa mi náà tún wá tó tọ́ka sí irú tó máa yẹ bí èyí mẹ́rin bá tó gbé dáwọ́ lẹ́yìn tó rà rẹ̀. قال النبي صلى الله عليه وسلم يا بني عبد المطلب إن كان لكم من الأمر شيء فلا أعرف أن أحدا منكم يمنع من يصلي عند البيت أي ساعة شاء من ليل أو نهار أي أو عبد المطلب أو عن النبي صلى الله عليه وسلم ما ذكر بوك ما ذكر بوك كان من أقوى ẹ má jẹ́ kí n gbọ́ pípé ẹnìkan nínú yín ọkọ̀ ẹnìkan láti jẹun níbi kàába yìí ní gbogbo àkókò yóò tó bá wù gbọ́ yóò rù ní àbí lọ́sùn ẹ má jẹ́ kọ́ eléyìí tó máa ti pé ọ̀rọ̀ kàába ìrìn níbi rẹ̀ ọ yàtọ̀ sí ìrìn ní ibi tó jìnnà sí kàába má jẹun láwọn àkókò kan adẹ́kọ̀ọ́ ní ti pẹ̀lú. ibi tí èsè kàába yàtọ̀ sí kàába. iná ló fi kàn ló fi jẹ́ gbogbo ọdún ìgbà tó bá dé kàába wọn bá fún àwọn ọ̀dọ́ náà kí kírun náà. lè gbọ́dọ̀ sọ pé wọ́n sọ fún nàbí kọ̀ yìí. عليه السلام فسلم إسماعيل عليه السلام عن قاصر عبيدية للخائفين والعاكفين والركع السجود. gbogbo gbàdúrà ló ti rò kú mẹ́ta. gbogbo gbà ló lè forí kan lẹ mẹ gbogbo gbà ló lè sọwá fún mẹ gbogbo gbà ló lè bẹ̀rẹ̀ fún mẹ. so ǹjẹ́ ìgbà tó wá yọ kàákà mọ́tíláṣí rẹ̀ tó wá yọ kúrò ṣé àyọkúrò yìí náà sọ́kàrí gbogbo haram àbọ̀ mọ́ lórí mọ́tíláṣí kàábà rẹ̀ èyí tó kàn bá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbogbo haram ọ̀kàrí gbogbo àwọn. nítorí pé wọ́n máa ń sọ̀rọ̀ káàbà nípa àwọn àdájọ́ èyí tó fẹ́ jù nínú àdìgbò kọ́kárí àwọn. kí ẹ bọ́dọ̀ bá wa ti sọ فإنما المشركون نجس فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا مسجد الحرام. ثم قالوا مسلم مثل أبوهما látọ̀nà yìí lọ. tó ìdájọ́ yẹn ní ti gbogbo àwọn olùmọ̀sọ òun náà ní kọ́ káàdì gbogbo ha torí bẹ́ẹ̀ náà ní ìdájọ́ yẹn ti wá títí jọ́ pé ìdàrúkọ yà ní kí àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀dọ̀ bí ẹnu haram pé ti mẹ́tíláṣí lásán lóògbé orí náà tẹ̀lé haram tó lẹ́ pé mẹ́ta tó dé mẹ́ta àwọn ọ̀dọ̀ bí bẹ́ẹ̀ tẹ̀lé ìjẹ́ jẹ́ bẹ́ẹ̀ àjẹpẹ́ nínú mẹ́kà kò sí ìgbà tó lè yàn náfìlà kò sí ìgbà tó lè yàn náfìlà ń lè yín ẹ má sọ kalẹ̀ sílé kan ilé tó wà ní kò sí ìgbà tó lè yàn náfìlà tó bá wọ̀ lókun ìgbà tó bá ti fi mẹ́kà lọ yàtọ̀ sí alimẹ́dínà ẹ má sọ àkókò yàtọ̀ sí alimẹ́dínà ṣé àwọn àyàfi nàìjíríà sọ eléyìí fi hàn wá pé bó ti ṣe jẹ́ ọlọ́run bá fún wa lápò ìgbókè ẹlẹ́sìn wa wọn náà wà lọ lórí àtúmọ̀ tó ṣe wà sọ̀hán ìwà hàmdẹ ẹ̀ṣẹ̀ ẹ̀lá ìlà ìlà ẹ̀m ẹ̀ṣọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀ṣun. Thank you.

ọba àwọn ti lọ ọ wà kó o pé ọfẹ fẹ ṣùgbọ́n ò fẹ òwò kan ọgọ́dọ̀ rẹ sí rẹ ó sì ní ṣe pẹ̀lú ẹni tí ọ̀tọ̀ sí ọ pé kọ fẹ láéláé ó ní ṣe pẹ̀lú màmá rẹ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ lóbìnrin ọmọ rẹ lóbìnrin torí tí ọba rẹ jù rẹ sílẹ̀ lọ́dọ̀ tiwọn náà tó ṣeé ṣe kó orí nǹkan kan lára wọn tó lè mọ ọmọ wá nǹkan kan tó lọ lọ sí lẹ́tọ̀ọ́ fún ọ lára fi hàn àtàrà bẹ́ẹ̀ tó sórí ibù. ìṣẹ̀lẹ̀ ló ti jẹ́ pé ọ̀gbọ́dọ̀ jáwọ́ lé wọ ọ̀gbọ́dọ̀ jáwọ́ lé lọ báyà rẹ̀ ìdílé ọ̀rọ̀ ni mọ́mí rẹ̀ kò dúró nígbà tó ń gbé àná ìṣòro báyìí tó ń gbé rẹ̀ sọ fẹ́ẹ́ mọ̀ náà kí ni tiwọn ká tètè máa sálámà ká tó wọlọ ìyá wa ah, bọ́lá fẹ́ di àwọn sòwòrò àwọn kan ẹ̀ túmọ̀ rẹ̀ nù àjọ ṣiṣẹ́ ìṣẹ́kíù sálọ́ńkẹ́ ẹ̀jọ́ máa ṣiṣẹ́ òfin ọ̀rọ̀ ọ̀gbà tí wàá tàwọn obìnrin ẹ̀jọ́ máa mẹ́wọ́n lò gbèsè lọ́gbà wá fún sani fẹ́ farabà ní ilé ìjọba ṣiṣẹ́ mi lẹ́yìn àrẹ́jù rẹ̀ lè wọ́n sọ yẹn. ó ní pé èèyàn gbọ́dọ̀ máàmà kó àtẹ̀wé máa kọ́ máa wò wá. lọ máa ibi tẹ́tẹ́ rẹ̀ ti wú tẹ́tẹ́ rẹ̀ ti fà ẹ̀rọ ojú rẹ̀ lọ́ra fàlà mo sì máa fàlà kí lọ́kàn. rẹ̀ ló wá lọ sínú náà. pípín tí ẹ̀ bá wá rí yẹn lójijì jẹ́ pé èèyàn ò èèyàn lẹ́yìn àti rí àti wò ó kọ́ so eléyìí sàrà ẹ̀ gbọ́dọ̀ kò sí sàrà ọ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ kò lẹ́kẹ̀jì náà ọ̀gbọ́dọ̀ rẹ̀ sí wọn. sẹ́sẹ̀ bí wọ́n ìgbà tí wọ́n kọ̀ ọ́ kàn wá náà máa ma dáadáa tó àmì ìgbà láti máa wọ́n máa àìdáa tó àmì ìgbà tàbí wọ́n láti máa ìgbà tó sọ̀rọ̀ fún wọn yóò rẹ àwọn ẹgbẹ́ kan wò táwọn náà ti yọ ọmọ ta àwọn ẹgbẹ́ kan wò táwọn náà ti gbé àtìlájẹ́ wọn wàhálà ìwọ ọmọ rí ọkàn ló sì máa pọ̀ ìbínú ọmọ ìlà ẹ̀ẹ́dùn èèyàn kan náà ló ti gbé léyìí àbí òye wa àtẹ̀wé ìmánì tó àlọ́kàn rẹ̀ ní ọmọ kọ́ ìmọ̀tí òbá ti sí ìmánì lọ́kàn gbogbo ìdájọ́ ní ọmọ òbí tó bá tẹ̀ fúnra ọ̀kan táwọn dírẹ́sì náà yóò tún máa bí inú ní kẹ́ àwọn tó sáré délé nu ìyẹn kékeré ó gbé yẹn wọ́n máa lò lọ́tún lọ náà. eléyìí ò túmọ̀ sí pé ìgbà tó wọ́n fi kẹrẹ ní ilẹ̀ ò túmọ̀ sí pé lópin ìgbà tẹ́ni tó bá fẹ́ wù bá rìn wò ọwọ́ ìjà ó gbogbo ojú rẹ̀ ọlọ́run kọ́ rẹ̀ tó lẹ̀ lẹ̀ àkọ́mọ́ lérò pé ìwọ ìjà àwọn tó tó kù lọ́wọ́ àwọn olùkẹ́yìn tó ilé ìjẹun sí ìjẹun. ìjọba ṣe ń ṣe ìfowó pẹ̀lú ìdáhùn pé èèyàn lẹ́yìn ìrànlọ́wọ́ bọ̀ kọ́rẹ́ǹtì èèyàn ìyá ẹni yẹn ó jẹ́ bí kọ́rẹ́ǹtì tó sọ sí bí náírà tó dọ́là náà èèyàn yá ìrànlọ́wọ́ hundred dollar bọ̀ ìgbà tí ó máa ti pé yóò fẹ́ rí tọ́lù ẹ̀ padà fún náà náírà ti di fi ṣe owó ìjẹ́ lábàá dé láti jẹ́ owó ìwádìí orí láti jẹ́ tó wọ̀ ọ̀dọ̀ ẹ̀rẹ̀ wa ṣé ìdí ọ̀rọ̀ gbígba owó yẹn ká alùpùpù làhálà èèyàn yá hundred dollars lọ́dọ̀ rẹ̀ nígbà tí hundred dollars ti ọjẹ́ ten thousand naira àsìkò tó wá fẹ́ san padà sí ẹ̀jọ̀ dáa hundred dollars ó ti one thousand naira níjọ́ tí wọ́n ti ya ten thousand ńlọ́jẹ́ àwọn abéèrè nìkan pé ní ọjọ́ tí yóò bá ti padà sí eh, náírà ní ó fi san ní ìsinyìí àbí dọ́là owó tó yá náà yọ̀ ọ̀sán dọ́là lọ́ yá dọ́là náà ní ti ní ọ̀tún pàdé. ìwọ ló wò ló báyìí tí wọ́n gbé tó tó yà hundred dollars one thousand naira lọ́dẹ. lónìí ó sì bí ten thousand naira. náírà ló kó fún wọn ní ìsinmi àbí dọ́là tó ọ̀pọ̀ ìyá mi. dọ́là ọ̀dọ̀ two hundred dollars mo yà hundred ni mo fẹ́ gbà olóòtú ma kókó ọba tẹ̀lé o ló ti di tán tẹ̀ iye dẹ́dẹ́ lọ́jọ́ ẹ̀hẹ́n tó lọ ẹ̀kọ́ kò sí rìbá nínú pé olùtọ̀ ọgbà náà lọ kà padà ẹ̀sọ́mọ tó gbà tó bá fẹ́ tàkówó mi kó tó di pípọ̀ ọ̀ká wa àmọ́ tó wáyé pé tó ya ọ ya pẹ̀lú wípé owó mi lọ́wọ́ fi sá padà ọ̀yá dọ́là pẹ̀lú pé náírà lọ́wọ́ ti kàkà kò lóyún o. àmọ́ yóò san padà بسعر السوق يوم الدفع iye tẹ́ ń tà lọ́jà lọ́jọ́ tí ọ̀sán wo padà ní ọ̀sán. ọ̀yá hundred dollars sásìkò sísan bá tó náírà ló fi san ẹ̀kọ́ ṣùgbọ́n iye tí dọ́là bá jẹ́ lọ́jà ìdọ́tọ̀ fẹ́ san lọ́sàn ó iye tí dọ́tọ̀ yá o. tọ́ nísìnyí nídọ́tọ̀ yáwó dọ́là dọ́là kan náírà mẹ́wàá nídọ́tọ̀ ọ̀sán ó padà dọ́là kan ti di twenty naira twenty naira times hundred dollars ní ọ̀sán fún mi kò sí rìbá mẹ́ta torí sẹ́ẹ̀rì sóò iye dáńtà lọ́jà lọ́jọ́ tí ọ̀sán wó padà náà kókó tí kìí tilẹ̀ tẹ̀lé ó lé twenty dollar níjọ́ tí wọ̀ ya ta twenty naira ní dọ́là kan níjọ́ tí wọ̀ ya lọ ọdọ́dọ́ bẹ́ẹ̀ fẹ́ padà dọ́là kan fifty four to one naira séyìí wa àwa wa naira lọ́gbà tó ló ti jẹ́ parí kọ́sọ́ fẹ́ gbé ní lórí ẹ̀rọ kẹ́kẹ́ tó sọ fún mi lọ́jọ́ kan tó mú àmọ́ nǹkan tí màá sọ fẹ́mi ní ẹ sọ fún mi lórí lórí ojú ọ̀nà lọ́jọ́ kan pé wà á ní ilé ẹ̀kọ́ yìí tó wá òfin gbọ́dọ̀ ṣáájú wá fóònù tó dé mi ó wá sọ pé òun rí mi sóyún ṣáàlẹ̀ ní sọ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ pé ìṣáà ìdúró fún ìgbìmọ̀ ìlú ní ẹgbẹ́ ìgbà tí ó lè yà ọkọ̀ mi ò balẹ̀. lórí gbogbo àwọn ọkọ tó ó sọ fún òní pé olùwà mọ ọkọ tó mà sí ìgbà tó lẹ̀ lọ́dún nínú ọmọ rẹ̀ lẹ́yìn tí. òní ìgbàgbọ́ àwọn ọmọ àti ọmọ tó gbogbo àwọn tó lè la ọ̀pọ̀ nǹkan ọ̀gá bọ̀ ó lè mú sí ìdáná nínú àwọn ìgbàgbọ́ ọmọ láti mi lẹ́yìn náà sọ fún òní rẹ̀ léyà ló fún ọ láǹfààní àti lè lé ìgbà tí wàá sọ náà yẹn ẹgbẹ́ ẹ̀rọ ọ̀gbà kò ní lè ṣàlàyé lọ síwájú má ìṣòro ti máa ń lọ sí ẹ ní ojú kan wọ́n ṣàlàyé kan náà mímí ò lásìkò tó jọba jẹ́bẹ̀ méjèèjì nígbà tó fún ọ. Nàá. Nàá ètò ọ̀dà ni pé kò kí ká tó dá sùn wá ètò ọ̀dà ni ká máa mú tó. sọ̀rọ̀ títà láti máa ìgbà wo láàkì ó ti ti ká sọ lálẹ́ àbẹ́ màbẹ́ ṣé tó dà wọ́n lè sọ dábàá ní kíkà lókun tàbí ṣẹlẹ̀ ànábi sọ̀rọ̀ bá àti náà tó kọ́ ọ̀kadà àlùfẹ́jẹ́ kẹ́yìn omi àlùjẹ́ ni àwọn àfihàn tó lórí ilé ayé náà ti ti mẹ́rin ilé ayé náà. àmọ́ bí ẹ̀rọ á gbàgbé o tó bá ti lẹ́yìn àtúntà ló lè tètè gbé ní kó dùn ó pẹ́. náà tó bá ti lè gbé ìyàrá náà àwùjọ náà. ṣé ẹ̀rọ tó ń ra ẹ̀jẹ̀ ṣé wà nínú fún ìṣẹ̀rí àgbẹ̀wé àbí tẹ́gbọ̀n àbúrò àti ẹni tẹ́yọ̀ jù lọ lábẹ́ pé nǹkan fi owó àdìdí àwọn ọkọ̀ yìí pé ẹni tó dàgbà ìgbà tó kọ́ ọ̀rọ̀ tó lẹ́ ti lówó yìí bí o ti bàbá ló fún. Adúlábíró jẹ́ ìgbé ọkùnrin ayẹyẹ àyọkùnrin. Àdúrà máa yọ fún wa. Káàbù máa bọ̀ kẹ́kọ̀ọ́. Gbogbo ilé ẹ̀kọ́ tó àwọn kò sí tó burú bẹ́ẹ̀ láti máa kó ní jíjà rẹ̀. Bàbá bẹ̀rẹ̀ sẹ́wọ́ fún ilé rẹ̀. Kẹ́kù bàbá yẹn ló bẹ̀rẹ̀ fún ilé rẹ̀. Ilé ẹ̀mí àpẹẹrẹ wà tó. Ṣé ó fún yín lẹ́bùn níbàámu pẹ̀lú bí wọ́n ṣe pín àmọ́ ọ̀fìn lẹ́gùn nífun lẹ́gùn pé ọmọ gbogbo yín jẹ́ fẹ́ ọ̀kan ọ̀fìn ni àbọ̀ ọmọ fún ọ̀pẹ̀ ńdọ́gbìn fún ọ̀fìn ilé ẹ̀mí àpá ó mẹ́nu àwọn olùmọ̀tún wọn ní ìgbà tí wọ́n na èso ogun máa ń pín lọ́wọ́ bá ó sì ẹ̀yìn ọ̀la sàmì iná ara ẹnìkẹ́ lọ fún yàrá yìí ètò túmọ̀ sí ìṣèjọba náà nípa lóko mú iye tẹ́nìkejì òun ẹnìkan dàgbà nǹkan kéré is excuse pẹ̀lú pápá àwọn tó kéré ló kù láti ẹ̀hán ju àwọn tó dàgbà bẹ́ẹ̀ ni wá di ìmọ̀ lẹ́díṣẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú pápá àwọn ọmọdé fún kù láti ẹ̀hán ju àwọn tó dàgbà wọ́n tàbí ọ̀rẹ́ pé káwọn ẹ̀rọ ẹ̀rọ ayé wọ́n. àti wá ń dẹ́kun béèrè wọ́n ń náà. Ilé ìyẹn mọ̀ pé jí má ṣe kí àtàkì kí wọ́n sún kíkà láàárọ̀. Àjẹ́ wa ti di sí àtàlẹ́ báyìí. ọkọ̀ kí lọ́kà àjẹ́ àti ẹ̀sẹ̀ kí wọ́n ti jẹun. Tí èèyàn bá ń sínú lẹ́yìn máa tó wá nígbà tí wọ́n forí kanlẹ̀, nílẹ̀ nìkan máa ń ṣe ṣẹ̀gbéra tẹ̀lé sọ̀rọ̀ wá rò pé ìmáàmù ni ó kábára. Tẹ́lẹ̀ ẹ wá forí sókè tó wá rí pé ìmáàmù báwo tó wá tó dá orí ẹ̀ padà. Ṣé ìyá bá dáràn ti dúró sáà lẹ́yìn? Kò ní ṣe sùdúrù nítorí pé ìgbàjọ́ mùsùlùmí bá orí ìmáàmù ni mo bá gbórí sókè irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ táwọn yẹn so èyí tó ṣẹlẹ̀ yẹn àti ṣe èyí tó ṣe kókò ṣeé ṣe kí irú rẹ̀ ọmọ ṣẹlẹ̀ ni ìmáàmù ti gbé kódà ní ti gbórí bàtà tí kò sí lè máa mọ̀ wá lè máàmù ti gbé so eléyìí àfihàn wa pé ìwọ tó wà lẹ́yìn máa ọ̀gọ̀rọ̀gbọ̀ sókè ṣèlú ọ̀gọ̀rọ̀gbọ̀ sókè lọ́nà ìmọ̀ màálì wọ́n ní tó bá wà lẹ́yìn máa kó gbòòrò lọ́nà tí wọ́n fi máa fún òun rí oṣù tó sọ́nà sínú sọ́nà sábẹ́ òṣù tó bá oṣù rẹ̀ torí ẹ̀ lè má wọn kàn án fẹ́ gbọ́n ìṣẹ̀lẹ̀ èyí máa máa lè sọ ẹni bá fẹ́ẹ́ ti lànà yọ àwọn bí nìkan individual ẹ̀ ọ̀gbọ̀n ìròyìn tó tọ́ra àwọn ọjọ́ ẹ̀jọ̀ má máa lè pè bẹ́ẹ̀ tọ́tọ́ gba ni pé àfẹ́ gbọ́ wọ́n náà tó òwe pépé tó wà àwọn kan wọlé tó ń lè máa mọ̀ ẹni lè má mọ síláàtì àwọn sọ wọn sì kírun wọn wọ́n síwájú lè má mọ kírun ó dúró láti ìṣẹ̀lẹ̀ nínú àwọn obìnrin náà tó máa bá àwọn ọkùnrin tó ń tètè ń tètè lóòrùn elétò ẹ̀wá pẹ̀lú èyí ètò ọdún ní ìlú ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ náà. Olùkọ́ ọ̀kẹ́ sẹ́yìn ní ọkọ̀.

ẹ̀yìn ìgbà náà ló ti wá sálámù náà. Oní Yorùbá oní Yorùbá mẹ́tò kéré ìgbè káàtó mẹ́ta àwọn pípọ̀ ẹ̀kọ́ lọ́ka láti ọ̀dọ̀ mẹ́ta lè kọ́ bí ọba ọ̀hún orí tó sẹ́yìn pẹ̀tọ́ òfin lẹ́yìn rẹ̀ tó fi hàn lọ́ta mẹ́tò sọ̀rọ̀ bá àdúrà rẹ̀ sẹ́lẹ̀. لعمر بن عبد العزيز فإذا بر إلي عمر بن عبد العزيز أما سبحان ربي العظيم لنين ركوع لا الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبي سمع في مدفع lórí lẹ́yìn lè máa mú tó bá wà èmi tó ajáde سبحانك اللهم وبحمدك اللهم اغفر لي إنك يرحمك سبحانك اللهم فسبحان ربي العظيم سبحان ربي العظيم وبحمدك اللهم سبحان سبحان ربي العظيم سبحان ربي العظيم اغفر لي سبحان ربي العظيم لمارو متى بين الروح والكتب والروح والملائكة والروح لكن لو قعدوا فبما يفعلوا أنا بيسمع سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم يطلب في قوته وبحمده لأنه أنا أفكر أنا الله أكبر الله يوم والله ما قال شيء وإذا كان tòun lè lè lè ga yìí kò sí òfin ọ̀fun púpọ̀ àmọ́ ètò kéré jù torí kábúrò lórí wáṣọ wà ọ̀kọ́lẹ̀ wáṣọ tẹ̀lé tẹ̀lé ọ̀kọ́lẹ̀ wáṣọ wà á kéde lọ́wọ́ àwọn mẹ́ẹ̀ tẹ̀lé tẹ̀lé ìjọba ti wí mẹ́ta torí ẹ̀mí ti dé kúrò náà kọ̀kọ̀ ha ẹ̀rọ náà màlìkí ẹ̀rọ náà màlìkí ẹ̀ àwọn tó kọ̀ tó yẹ kékeré kan náà báyìí pàṣẹ lọ́wọ́ sọ ní òkú ìwà lọ́wọ́ sọ. الله سبحانه ربي العظيم وتحمل القلوب نظرنا قاعدة شرعية أوصل كل تبدل ما تبدأ بقوة سبحان ربي العظيم كما سودة أنتو على الجبري ما تعبي قلوة سبحان ربي العلاء وبما سودة ìgbà táwọn bá wà pọ̀ wọn ní pàdánù mẹ́ta. Gracias.

也个别改变我们那么，就不能这样，假如说，假如说，啊，我这里，因为。